johanu orí kejìdínlógún lẹ́yìn tí jésù ti gba àdúrà yìí tán òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jáde lọ sí òdìkejì àfonífojì odò kídírọ́nì ọgbà kan wà níbẹ̀ ó wọnú ọgbà náà òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ júdásì ẹni tí ó fi í fún àwọn ọ̀tá mọ ibẹ̀ nítorí ìgbà púpọ̀ ni jésù ti máa ń lọ síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ júdásì bá mú àwọn ọmọ ogun àti àwọn ẹ̀ṣọ́ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn farisí wọ́n wá síbẹ̀ pẹ̀lú ògùṣọ̀ àti àtùpà àti àwọn ohun ìjà nígbà tí jésù rí ohun gbogbo tí yóò ṣẹlẹ̀ sí òun ó jáde lọ pàdé wọn ó bi wọ́n pé. ta ni ẹ̀ ń wá. wọ́n dá a lóhùn pé. jésù ará násárẹ́tì ni. ó sọ fún wọn pé. èmi gan-an nìyí. júdásì ẹni tí ó fi lé àwọn ọ̀tá lọ́wọ́ dúró pẹ̀lú wọn nígbà tí ó sọ fún wọn pé èmi gan-an nìyí wọ́n bì sẹ́yìn ni wọ́n bá ṣubú lulẹ̀ ó tún bi wọ́n pé. ta ni ẹ̀ ń wá. wọ́n dáhùn pé. jésù ará násárẹ́tì ni. jésù wí fún wọn pé. mo sọ fún yín pé èmi gan-an nìyí bí ó bá jẹ́ pé èmi ni ẹ̀ ń wá ẹ jẹ́ kí àwọn wọ̀nyí máa lọ kí ọ̀rọ̀ tí ó ti sọ lè ṣẹ tí ó wípé ọ̀kan kò ṣègbé nínú àwọn tí o ti fi fún mi nígbà náà ni simoni pétérù tí ó ní idà kan fà á yọ ó bá ṣá ẹrú olórí àlùfáà ó gé e létí ọ̀tún málíkù ni orúkọ ẹrú náà jésù bá sọ fún pétérù pé. ti idà rẹ bọ inú àkọ̀ àbí kí n má jẹ ìrora ńlá tí bàbá ti yàn fún mi mú. ni àwọn ọmọ ogun àti ọ̀gágun àti àwọn ẹ̀ṣọ́ àwọn Júù bá mú Jésù wọ́n dè é wọ́n kọ́kọ́ fà á lọ sí ọ̀dọ̀ Anasi tí í ṣe bàbá ìyàwó Káyáfà tí ó jẹ́ olórí àlùfáà ní ọdún náà Káyáfà yìí ni ó fi ìmọ̀ràn fún àwọn Júù pé ó sàn kí ẹnìkan kú fún gbogbo ènìyàn ṣùgbọ́n Símọ́nì Pétérù ń tẹ̀lé Jésù pẹ̀lú ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn ọmọ ẹ̀yìn kejì yìí jẹ́ ẹni tí olórí àlùfáà mọ̀ ṣùgbọ́n pétérù dúró lóde lẹ́bàá ẹnu ọ̀nà nígbà náà ni ọmọ ẹ̀yìn kejì tí olórí àlùfáà mọ̀ jáde ó bá mú pétérù wọ agbo ilé nígbà náà ni ọmọge tí ó ń ṣọ́nà sọ fún pétérù pé. ṣé kìí ṣe pé ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn ọkùnrin yìí ni ọ́. pétérù dáhùn pé rárá o àwọn ẹrú àti àwọn ẹ̀ṣọ́ jọ dúró ní àgbàlá wọ́n yáná tí wọ́n fi èédú dá nítorí òtútù mú pétérù náà dúró dọ́dọ̀ wọn òun náà yáná olórí àlùfáà bi jésù nípa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti nípa ẹ̀kọ́ rẹ̀ jésù dá lóhùn pé. ní gbangba ni èmi ti máa ń bá aráyé sọ̀rọ̀ nínú ilé ìpàdé àti nínú tẹ́ḿpìlì ni èmi ti máa ń kọ́ àwọn ènìyàn nígbà gbogbo níbi tí gbogbo àwọn Júù ń péjọ sí n kò sọ ohunkóhun níkọ̀kọ̀ kí ni òun bi mí sí bí àwọn tí ó ti gbọ́ ohun tí mo sọ fún wọn wọ́n mọ ohun tí mo sọ. bí ó ti sọ báyìí tán ni ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ tí ó dúró níbẹ̀ bá gbá jésù létí. ó ní. olórí àlùfáà ni ó dá lóhùn bẹ́ẹ̀. jésù dá lóhùn pé. bí burúkú ni mo bá sọ wí ohun tí ó burú níbẹ̀ kí ayé gbọ́ tí ó bá jẹ́ rere ni mo sọ kí ló dé tí o fi lù mí. nígbà náà ni anasi fi jésù ránṣẹ́ ní dídè sí káyáfà olórí àlùfáà símọ́nì pétérù wà níbi tí ó dúró tí ó ń yáná wọ́n sọ fún un pé. ṣé kìí ṣe pé ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni ọ́. ó sẹ́ ó ní rárá o ọ̀kan nínú àwọn ẹrú olórí àlùfáà tí ó jẹ́ bí ẹni tí pétérù gélé ti bi pétérù pé. ǹjẹ́ n kò rí ọ nínú ọgbà pẹ̀lú rẹ̀. pétérù tún sẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àkùkọ kan bá kọ lẹ́yìn náà wọ́n mú jésù kúrò níwájú káyáfà lọ sí ààfin ilẹ̀ ti mọ́ ní àkókò yìí àwọn fúnra wọn kò wọ inú ààfin kí wọ́n má bàa di aláìmọ́ kí wọ́n bàa lè jẹ àsè ìrékọjá pílátù bá jáde lọ sọ́dọ̀ wọn lóde ó bi wọ́n pé. ẹ̀sùn wo ni ẹ fi kan ọkùnrin yìí. wọ́n dá a lóhùn pé. bí ọkùnrin yìí kò bá ṣe nǹkan burúkú ni a kìtà ti fà á lé ọ lọ́wọ́ fún ìdájọ́. Pílátù sọ fún wọn pé ẹ̀yin fúnra yín ẹ mú un lọ kí ẹ ṣe ìdájọ́ fún òfin yín. ṣùgbọ́n àwọn Júù sọ fún un pé. a kò ní àṣẹ láti ṣe ìdájọ́ ikú fún ẹnikẹ́ni. gbólóhùn yìí jáde kí ọ̀rọ̀ Jésù lè ṣẹ nígbà tí ó ń ṣàpẹẹrẹ bí ikú tí òun yóò kú. Pílátù bá tún wọ ààfin lọ ó bi Jésù pé. ṣé ìwọ ni ọba àwọn Júù. Jésù dáhùn pé o wí èyí fúnra rẹ ni àbí ẹlòmíràn ni ó sọ bẹ́ẹ̀ fún ọ nípa mi. pílátù dáhùn pé èmi yìí ṣe júù bí àwọn ènìyàn rẹ àti àwọn olórí àlùfáà ni wọ́n fà ọ́ wá sọ́dọ̀ mi kí ni o ṣe. jésù dá a lóhùn pé ìjọba mi kì í ṣe ti ayé yìí bí ó bá jẹ́ ti ayé yìí ni ìjọba mi àwọn ìránṣẹ́ mi ìbá jà àwọn Júù kì bá ti lè mú mi ṣùgbọ́n ìjọba mi kì í ṣe ti ìhín pílátù wá bi í pé. èyí ni pé ọba ni ọ́. jésù dá a lóhùn pé ó ti fi ẹnu ara rẹ̀ wípé ọba ni mí nítorí rẹ̀ ni a ṣe bí mi nítorí bẹ́ẹ̀ ni mo ṣe wá sáyé kí n lè jẹ́rìí sí òtítọ́ gbogbo ẹni tí ó bá ń ṣe ti òtítọ́ yóò gbọ́ ohùn mi. pílátù bi í pé. kí ni òtítọ́. nígbà tí ó ti sọ báyìí tán ó tún jáde lọ sọ́dọ̀ àwọn júù ó sọ fún wọn pé. èmi kò rí ẹ̀bí kan tí ó jẹ ṣùgbọ́n ẹni àṣà kan pé kí n dá ẹnìkan sílẹ̀ fún yín ní àkókò àjò kọjá ṣé ẹ fẹ́ kí n dá ọba àwọn sílẹ̀ sílẹ̀ fún yín. wọ́n tún kígbe pé. Bárábà ni kí o dá sílẹ̀ òun kọ́ Bárábà ni kí o dá sílẹ̀ ọlọ́ṣà paraku ni báràbà yìí